ilé-ẹjọ́ ti kéde Raheem Adédọ̀yìn gẹ́gẹ́ bí ọ̀daràn tí wọ́n ń wá káàkiri àgbáyé báyìí títí tí wọn ó fi fi gbòòrò òfin gbé e. adájọ́ àgbà ilé-ẹjọ́ gíga ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun onídàájọ́ Adépẹ̀lẹ́ Òjó ti ní pé Raheem Adédọ̀yìn ọmọ dókítà Rahman Adédọ̀yìn tí ilé-ẹjọ́ ní kí wọn ó lọ yẹgi fún látàrí pé ó jẹ̀bi ẹ̀sùn ìṣekúpa akẹ́kọ̀ọ́ gboyè nílé ìwé gíga fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ adégòkè timothy ọmọ bíbí adédọ̀yìn ọ̀hún ní ilé-ẹjọ́ ti fi léde pé ọ̀daràn tí wọ́n ń wá káàkiri àgbáyé ní báyìí adájọ́ òjó kéde rẹ̀ lásìkò tó ń ka ìdájọ́ lórí bí wọ́n ṣe ṣekú pa arákùnrin timothy adégòkè tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì oau ní ìpínlẹ̀ ọ̀ṣun ṣáájú ni àwọn ẹlẹ́rìí ti ní raheem ọmọ dókítà adédọ̀yìn ló gbé òkú olóògbé náà sínú ọkọ̀ lọ jù sí òpópónà lẹ́yìn tó sọ fún ọ̀kan lára àwọn òṣìṣẹ́ òtẹ́ẹ̀lì náà pé òun ti pe ọlọ́pàá tí ọlọ́pàá sì ti ní kí àwọn gbé òkú náà lọ sí ilé ìgbókùpamọ́sí ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n sin òkú náà báṣubàṣu rédèrèdè tán ni arákùnrin náà bá na pápá tí wọn kò sì rí láti ìgbà náà òṣìkà tán tẹsẹ̀ mọ́rìn nínú ìdájọ́ rẹ̀ adájọ́ ni nítorí ọmọkùnrin náà na papabora sá lọ lẹ́yìn tó lọ́wọ́ nínú ìṣekúpani náà ó ti di ọ̀daràn tí orúkọ rẹ̀ sì ti wà nínú àwọn tí wọ́n ń wá káàkiri àgbáyé títí tí ọwọ́ òfin yóò fi tẹ̀ ẹ́ tí wọn yóò sì fi fi gbòòrò òfin gbé kàndíyàn wá sí ilé ẹjọ́ ṣáájú ni adájọ́ ti dájọ́ ikú nípa yíyẹgi fún dókítà Rahmon Adédoyin tí í ṣe bàbá rẹ̀ tí ó ní òtẹ́ẹ̀lì hilton tí akẹ́kọ̀ọ́ náà kú sí lẹ́yìn tí adájọ́ ní pé ó jẹ̀bi ẹ̀sùn gbígbìmọ̀pọ̀ pa ènìyàn. ó mà ṣe o wọ́n pa aláìṣẹ̀ ilé ayé tó tó fún un ilé ayé àkàmọ̀ra ilé ayé ogun kí gbogbo ṣebíṣèkà ó lọ jáwọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀san ké lórí gbogbo wọn adájọ́ òjó ni ó dá ẹjọ́ yíyẹgi ọ̀daràn náà ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ ilé ìtura hilton hotel nílùú ilé ifẹ̀ dókítà rahman adédọ̀yìn àtàwọn òṣìṣẹ́ ilé ìtura rẹ̀ méjì mìíràn lórí ikú akẹ́kọ̀ọ́ fásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ oau ti ìlú ilé ifẹ̀ timothy adégòkè olóyè adédọ̀yìn ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ pẹ̀lú àwọn mẹ́fà lára àwọn òṣìṣẹ́ rẹ̀ lórí ẹ̀sùn méjìdínlógún tó ní í ṣe pẹ̀lú ìpànìyàn ìgbìmọ̀pọ̀ láti ṣekú pani pẹ̀lú ìmùlẹ̀ àtàwọn ẹ̀sùn mìíràn. adájọ́ àgbà ìpínlẹ̀ ọ̀ṣun onídàájọ́ adépẹ̀lẹ̀ òjó nínú ìdájọ́ tó gbé kalẹ̀ lórí ẹjọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun tú mẹ́ta nínú àwọn olùjẹ́jọ́ sílẹ̀ lábẹ́ ẹ̀sùn ìpànìyàn ìgbìmọ̀pọ̀ láti ṣekú pani. àwọn tí wọ́n tú sílẹ̀ náà ni Magdalene Chivuna lawrence olúwọlé àti adédèjì adéṣọlá àmọ́ ṣá onídàájọ́ adépẹ̀lẹ́ ọjọ́ ni wọ́n jẹ̀bi àwọn ẹ̀sùn yòókù adájọ́ náà ni olóyè adégòkè adédọ̀yìn jẹ̀bi ẹ̀sùn ìkíní ìkejì ìkẹta ìkeje ìkẹsàn-án ìkarùndínlógún àti ìkẹrìndínlógún àwọn òṣìṣẹ́ ilé ìtura náà mẹ́ta tí ilé ẹjọ́ dá lẹ́bi pẹ̀lú olóyè adédọ̀yìn ni adẹniyí adẹrọgbà Oyetunde, kazeem àti adébáyò kúnlé bákan náà ni adájọ́ tún ní ìdájọ́ tẹ̀síwájú ní ọ̀la lẹ́yìn tí àwọn agbẹjọ́rò bẹ̀bẹ̀ fún ọ̀kan lára àwọn òṣìṣẹ́ náà tí wọ́n sì ní pé òun gan-an ló jẹ́ kí wọ́n rí kúlẹ̀kúlẹ̀ ìṣẹ̀lẹ̀ láabi náà táwọn òṣìkà ẹ̀dá akẹgbẹ́ rẹ̀ hù níwà àmọ́ ní ti ọmọ dókítà náà Rahim Adédoyin tí wọ́n lọ na pápábora ní ilé-ẹjọ́ ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn tí wọ́n ń wá káàkiri àgbáyé báyìí wanted. lónìí àwọn méje ni wọ́n fi ẹ̀sùn kàn àwọn mẹ́ta wọ́n tún wọn sílẹ̀ kan máa lọ sí wọn láyà àtàlàfíà àwọn mẹ́ta àwọn mẹ́ta kan wọ́n fún wọn pé kí wọ́n lọ sí ẹ̀wọ̀n fúndẹ̀ tó yẹgi fún wọn then ó wá kọ ẹnìkan èyí tí wọ́n sọ pé tó bá di ọ̀la ó máa fi judgement. so being the fact that play judgement wọ́n ti fún seventeen adájọ́ ti kọ judgement sílẹ̀ gbogbo àtàwọn àbá ṣìpẹ̀ pé kán temper justice with mercy so wọ́n ní láti postpone ẹ̀ sí ọ̀la láti consider so ètò yẹn ṣe máa padà wá lọ́la nìyẹn. gẹ́gẹ́ bí a ṣe sọ àti society àti prosecution àti defence we are all you know, clamouring for justice kóòtù ti dá ẹjọ́ lénìí so nínú àwọn tá a dúró fún méjì nínú wọn wọn nìkan máa lọ so ẹnì kẹta wọn convict ẹ but gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìgbésẹ̀ tó bá tó kàn nínú gẹ́gẹ́ bí tòfin tófin ṣe là kalẹ̀ a máa tẹ̀lé. olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀keje ìyẹn kò jẹ̀bi wípé ó pààyàn kò jẹ̀bi pé ó ṣègbìmọ̀ papọ̀ láti pààyàn bọ̀ ó jẹ̀bi wípé ní ó dọ́kítọ̀ ó ó yí ó ṣe àrùmọ̀jẹ ìwé tó pírẹ́sẹ̀ntì fún ọlọ́pàá ilé ẹjọ́ ti dá lẹ́bi wípé ní ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn àmọ́ ìdájọ́ tí ilé ẹjọ́ fẹ́ fún wọn ti sún sí ọ̀la so ìyẹn la máa padà wá gbọ́ ní ọ̀la bẹ́yẹn nǹkan tí òfin sọ ni pé òfin fi ààyè gba lọ́ọ̀yà agbẹjọ́rò fún olùjẹ́jọ́ láti dìde pé ní àolúwa mi ẹ ti sọ wípé ní ó jẹ̀bi àmọ́ ẹ dákun ẹ bá fi ojú àánú wò láti mọrú ìdájọ́ tí ẹ bá fẹ́ fún òfin fàyè gbà tí òfin gbà tán bá dẹ̀ ti sọ bẹ́ẹ̀ yẹn àwa tó jẹ́ ráyè a ní right láti fèsì sí nǹkan tí wọ́n bá sọ èsì táwa dẹ̀ fọ̀ ni wípé ní nípa ìjẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́ àkọ́kọ́ olùjẹ́jọ́ ìkẹta àti olùjẹ́jọ́ ìkarùn-ún kí olúwa mi ó tẹ̀lé e tí òfin sọ àmọ́ nípa olùjẹ́jọ́ ìkeje tí a bá wo ojú gbogbo ẹjọ́ tí kálukú rò láti yari ipasẹ̀. èyí ni ìròyìn gbẹ̀yẹ̀wò tó ń dé sétí gbọ́ àti sójú ìwòran yín látòrí mọ́ọ̀máwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drive TV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 driving you round the wall.